destination oríṣiríṣi wá tó ẹ pé gbogbo àwọn destination wọ̀nyí. òun yóò máa ń lọ ìgbà ìgbàlódé ìwé bí a ti ṣe àwọn ilé àwọn àgbàdo tẹ́lẹ̀ bàtẹ́lẹ̀ bá ní mo sì lẹ́yìn ìdá àmì wọ̀nyẹ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ kọjá ìlera fọ́mọlá kejì kẹ́kẹ́rí mùsùlùmí nìyẹn mélòó mélòó ẹlòmíì wà nílé mi yóò tiẹ̀ máa ń mà yóò sì lọ fẹnu yóò fi kó bá ọmọlá kejì rẹ̀ ọmọlá kejì rẹ̀. ìwé ẹgbẹ́ wa ti rẹ̀ àjẹmọ́ The dying الذي 同志们，同志们， Palestina ẹni òwúrò wọlé sí àwọn ọ̀gbọ́n ìpínlẹ̀ àti ọ̀pá àtàwọn àyíkò ألم تكن تأمرنا بالمعروف ألم تكن تأمر بالمعروف sẹ́yìn wọ́n kọ́ ń pa ya, èèyàn láti ẹ̀ka máa ṣe dáadáa láyé yìí sẹ́yìn wọ́n lọ ń pa àwọn èèyàn láti ẹ̀ka máa ṣe dáadáa láyé yìí. wọ́n sábà ń lè mú ọ̀rọ̀ sẹ́yìn wọ́n lọ ń pa àwọn èèyàn láyé yìí tọ́wọ́ bá ó padà lọ́wọ́ por el estado ẹ̀rọ àwọn ènìyàn tá a sọ̀rọ̀ dáhùn إلى سبيل ربك بالحكمة ¿Cómo àwọn Thank you. ṣe pé agbára ló ti fún wọn. ṣùgbọ́n ọlọ́pàá ló sọ wá bí ọlọ́pàá ti fún wọn kọjá aláàbò ètò àwọn àti àwọn olùkọ́ kọ̀ọ̀kan. tó bá yàrá tó 做很多事情，也到外面买一些东西，自己在家里自己烧，自己做。